ẹ̀yin onílàákàyè ènìyàn ní òní a ó tún máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wa nípa báwo ni a ó ṣe pa orí wa àti etí wa méjèèjì ìrẹ́ mùsùlùmí tó jẹ́ alálùwàlá ń pè ọkọ máa dá mi lónìí ibi tó bá wà torí pé ẹni àpọ́nlé ni ọ́ ẹni ẹ̀yẹ ni ọ́ ẹni ìbùkún dẹ̀ ni ọ́ hmm. torí pé o tẹ̀lé ẹ̀sìn alálàáfíà o sì tẹ̀lé ẹ̀sìn tí ànábì àlàáfíà tó mú wa. ẹ lọ́mọ dájú sáká yí pé nínú bá a ṣe máa pa orí wa iná ní ká pa etí wa náà wa. ká pa etí wa. torí wípé títà ń wò ní ara orí lọ́wọ́. ìdí nìyẹn tó fi jẹ́ sí pé ọlọ́run ọba mẹ́sàn etí náà Al-Qur'an hmm. ṣùgbọ́n gbà tó ti mẹ́sàn in tó wà lábẹ́ ẹ̀ tí etí wà lábẹ́ rẹ̀ etí náà ti kínú. ó ti wà lọ́wọ́ ṣùgbọ́n afẹ́ká ṣàgbéyẹ̀wò pé ń bu àlàáfíà wa níbi pípa etí wa méjèèjì hmm. gbogbo aláti máa bá ṣe pa orí wa ṣùgbọ́n kú bá ṣe pa etí wa ṣùgbọ́n bá ṣe pa etí wa nìkan kọ́ lọ bá wa nínú ètò tiwa yìí àwọn nǹkan mìíràn tó ń bá wa nínú ètò wa yìí nínú tó bá wa náà ni pé pàápàá jùlọ tó bá wa jù ni pé àwọn àlàáfíà ti bá ń bẹ lára oríkì kọ̀ọ̀kan tá a bá fi ń ṣe àlùwàlà àfẹ́ máa fàjáde fún wa kí gbogbo èèyàn lè bá a máa mọ̀ bí ẹ̀sìn Islam ẹ̀sìn kí ni. níbo ni àlàáfíà wa wà níbi ká pa etí wa ìdáhùn láì sí èméjì òun ni wípé lọ́mọ wípé àlàáfíà olówó iyebíye ní bẹ́ẹ̀ bí ká pa wa hmm. àti ọ̀nà tí Islam gbà mú wa àti oríkèé àbí ká pé irin iṣẹ́ tá a fi máa pa etí wa ní àlàáfíà wa ń bẹ fún wa. kódà lára pípa etí wa ààbò tó dájú sáká ó wà ń bẹ fún etí gbogbo mùsùlùmí ayé hmm. tá a bá pa bẹ́ẹ̀. ìyẹn olùgbọ́ wa lẹ́nu jẹ́ kọ́ jẹ́ kí n tẹ̀síwájú kí n máa sọ àwọn àlàáfíà náà fún wa ní kọ̀ọ̀kan. kí n sọ àwọn àlàáfíà náà fún wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. alákọ̀ọ́kọ́ ń bẹ alákọ̀ọ́kọ́ ọlọ́run bá wa subhanahu wa ta'ala kò pa wá láṣẹ wí pé ká fọ etí wa hmm. ṣùgbọ́n pa wá láṣẹ wí pé ká pa etí wa tó bá jẹ́ sí kọ́kọ́ bá pa wá láṣẹ wí pé ká fọ etí wa ni àti inú rẹ̀ àtòdé rẹ̀ tẹ́ni ká fọ ni kí n bò láṣà gbà ẹ̀yẹ hmm. mùsùlùmí hmm. kí n bò láṣà gbà àwa mùsùlùmí ẹ máa rọ mi sí etí kẹtó sàlùwàlù mọ̀gbà tó lọ́wọ́ ọba ọ̀kọ́ wá láti pé ká máa fọ etí wa nì ó yẹ kí gbogbo ẹni tí ń gbọ́ wa kọ́ máa fẹ́ ẹ̀sìn Islam ẹ̀sìn kí nìyẹn. ẹ̀sìn aláàbíà ni. tàbá ń sọ fún wa pé kò sí pákáleke kò sí wàhálà nínú ẹ̀sìn Islam mm. wàláhì kò sí rí nù. bẹ́ẹ̀ni. tọba wo kékeré tó kéré jù náà jọ́sìn àwa mùsùlùmí ọba aláàfíà mbẹ. bẹ́ẹ̀ni. tọba sì wo ní tóbi jù náà ẹ̀sìn àwa mùsùlùmí ò ní bá wàhálà kankan mbẹ. eléyìí ni àǹfààní àkọ́kọ́ tí ń bẹ ń bi pé a sì mọ̀ pé àlàáfíà mbẹ bi ká pa etí wa wọn ò pè ká fọ etí wa. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ń tá a gbà lérò pẹ̀lú pé ká pa etí wa èyí kí ni tá a gbà lérò pẹ̀lú pé ká pa etí wa ṣé ká re etí wa ni hmm. ṣé ká máa mú ìrètí káàkiri ẹni bá ti fẹ́ sàlùwàlà yóò kó ìrètí lọ́wọ́ àlè yóò wà kọ́kọ́ yọ gbogbo àwọn ìdọ̀tí bẹ́ẹ̀ jáde ní gbogbo hmm. níbi àlùwàlà kọ̀ọ̀kan hmm. ọlọ́run ọba ọ̀pá wa láṣẹ rẹ̀ àyèmọ́ pa wá láṣẹ pé ká máa yọ ìdọ̀tí inú etí wa jáde níbi àlùwàlà kọ̀ọ̀kan ó yẹ ká mọ̀ pé kílẹ̀sìn Islam jẹ́ ni ntọ́lọ́run ní ká ṣe ni pé ká pa òde tí wa ká sì kí kankan nínú ká wa bọ́kìn bọ́nú etí wa mm. Mm. Mm. ìyẹn ni pé àwọn dust tó wà níbi òde tí wa àtàwọn dust tó wà níbi kọ̀rọ̀kọ̀rọ̀ bínú etí wa ìtọ́wọ́ lè dé náà wọ́n ní ká sí lọ́ọ̀rí nǹkan ìdí nìyẹn tó fi jẹ́ sí pé àìmọ́ wa jẹ́ kí Islam pa wá láṣẹ ibi ká máa retí wa nínú àlùwàlá kọ̀ọ̀kan tí wọn náà sì mọ̀ pé àlùwàlá mùsùlùmí tí ó bá ṣe lójúmọ́ kéré táyì mélòó tí àbá wa máa retí wa lẹ́ẹ̀márùn ojúmọ́ ni hmm, hmm. tó jẹ́ sí gbogbo àwọn dókítà ti sọ fún wa àwọn medical doctor wọ́n ti rinlẹ̀ ìwádìí wọ́n ní èérí àwọn oil tí máa ń rejọ létí ọmọ ènìyàn hmm. tí máa jẹ́ dọ̀tí yìí wọ́n ní èyí tó bá yọ jáde tó bá fẹ́ bọ́ọ̀lẹ̀ nìkan ní ká máa yọ wọ́n ní ká máa retí wa lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ kó bá kíni ìmọ̀ ìdọ̀tí tí ń bẹ ní etí wa yìí díẹ̀ díẹ̀ ti mẹ́bẹ̀ yẹn wọ́n ní ọ́ìlì yẹn ó ní iṣẹ́ tí ń ṣe fi ti ọmọ ènìyàn ìyẹn ni pé kò fi dáa kí èèyàn máa retí ẹ̀ ní gbogbo ìgbà hmm. Islam wa dé kò pé ẹ máa retí yín fún àlùwàlà kọ̀ọ̀kan hmm. wọn ní a máa retí wa fún àlùwàlà kọ̀ọ̀kan kí nǹkan takò àwọn dókítà ó ti ráyè máa bẹnu àtẹ́lu ẹ̀dá wọn hmm. mùsùlùmí ètò ah! yẹn ó dì púpọ̀ torí pé ọ́yẹ̀ nìyẹn ní nǹkan kan àwọn kan tí ń lé dànù sí tí ọmọ ènìyàn àwọn kòkòrò kan wà fẹ́ kán máa wọnú etí ènìyàn hmm. lọ wò tí èèrà èèrà lásán hmm. tó bá kọjá lọ sínú etí kò lè wọnú etí àti tí hmm. ọ̀bàjọ́ ènìyàn bẹ̀ bá ti kàn án ènìyàn bẹ̀ yọ padà ní tàbí kó kú síbẹ̀ torí pé òórùn rẹ̀ gan-an wàhálà ló jẹ́ fáwọn kòkòrò tó lè sèyàn létí tó lè sèyàn lẹ́sùtà nínú etí Islam wa wa wa sọ fún pé ẹ gbọ́dọ̀ retí yín náà lò wà ṣùgbọ́n ẹ sí kíni ẹ máa pa wọ́n sọ́dà kan wà òdodo lọ́rọ̀ lọ́wọ́n ọba tó sọ yìí pé. yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra. Allah intends for you if I does not want to make things difficult for you. subhanallah ọlọ́run ọba gbèrò wàhálà fún wa nínú ẹ̀sìn islam àyà àwa mùsùlùmí nìyẹn tún kà sí ń gbọ́ tún àyà yẹn kà àyà mùsùlùmí. yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. Allah intends for you is I does not want to make things difficult for you. peace peace ọlọ́run gbé wa fọ ìwọ tó o bá ti ṣe nǹkan mi àtọ̀ sẹ́sìn islam nǹkan mi àtọ̀ díjẹ́ peace lọ́mọ àrí mẹ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìsìn tọ́lọ́run mú wa yuridullahu bikumul yusra. Hmm. align e àlàáfíà ni wàlá yuridu bikumul usr. and he does not want to make things difficult for us. tó ẹ ká tún sọ̀kalẹ̀ ó di mélòó báyìí nínú àwọn àǹfààní ó mélòó hmm. ó méjì. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àǹfààní tí mẹ́bí ká pa etí wa tí ọlọ́run ọba ò sì pa wá láṣẹ nǹkan mìíràn dúpẹ́ ká pa etí wa lọ. ó náà ní wípé lọ́wọ́ mà bùtà bá fẹ́ máa pa etí wa ọwọ́ mélòó la fi máa ń pa èyí tẹ́ wà studio pẹ̀lú mi lónìí ẹ̀ ṣiṣẹ́ díẹ̀ mm-hmm. ẹgbẹ́ wọn tó wà nílé náà tó bá concentrate pẹ̀lú mi tó bá fọkàn bá mi lọ yóò ṣiṣẹ́ díẹ̀ tó bá fẹ́ pa etí wa ọwọ́ mélòó la fi ń pa ní ẹ̀sìn Islam òòrì pé fífọ́ méjì pa iná ní sunna anabi Muhammad òun ẹ̀sìn ìlànà ẹ̀sìn Islam ọwọ́ méjèèjì tọ́lọ́wọ́n bá wá pa wá láti bí ká máa fi ọwọ́ kan Mm. báyìí tiwa méjèèjì bó ló ti sè mm. tọrọ rẹ mm. yẹ̀wò wọn náà yẹ̀wò ń lè wọdọ wà nílé tó ń gbọ́ mi fọwọ́ kan pa etí rẹ méjèèjì kọ́kọ́ tẹ̀sí ọwọ́ ọ̀tún máa tẹ̀lé fọwọ́ ọ̀tún sí wò náà ọba débi nǹkan sóṣèṣe wà lọ́wọ́ òsì wò ó rí kò ṣe ó yẹ kó máa dún ní ìwọ mùsùlùmí wọ́n tó ń gbọ́ lé ní pé islam ó ní ẹ̀sìn àlàáfíà yín tí ò lé kò lè fún ọ kò lè fi kò lè ọlọ́run ọba òfin kò fi ṣẹ̀sìn fún un yín hmm. tó rọrùn ọlọ́run ní kò fi ṣẹ̀sìn fún un hmm. ní pé wọ́n méjèèjì lọ́lọ́run ní ká fi pa etí wa òun náà ló sì yìí ṣe fún wa láti lò tọ́lọ́mbà ní ká máa lọ́wọ́ kan kọ́kẹ́ abẹ́ sí ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn islam lọ́fẹ́ kí kódà o tún lè rí ṣe dáadáa hmm. nira wà mẹ́fọ́ máa fọwọ́ kan pa etí ilé kò tún ṣe rẹ̀ hmm, hmm. ah. àrùn ló fi jẹ́ sí àwọn ọlọ́wọ́ kan tọ́lọ́run ṣàdánwò ọwọ́ kan fún tẹ́gbẹ́ ọwọ́ kan ló ẹ̀ka tó ti kọ̀ǹdíṣàn wọn bóun ló ṣe pa etí ìnira wà mẹ́fọ́ wọn. tò nípa báyìí ṣùgbọ́n ọlọ́run ọba ilé ní o torí pé lọ́wọ́ kan ni ọlọ́run mọ ti ọ̀rọ̀ fún yálà ó jẹ́ mùsùlùmí ni àbọ̀ jẹ́ mùsùlùmí ni jẹ́ ká tún wo àlàáfíà ẹlẹ́ẹ̀kẹrin kó lè bá a mọ̀ bí àyìnṣe inú pípa etí wa lásán láti má àlàáfíà jáde fún wọn hmm. kó lè bá a mọ̀ yìí pé ẹ̀sìn ìsìláàmù ní ẹ̀sìn àlàáfíà tá a bá ronú láàrin bí ìṣẹ́jú kan àbí sẹ́kọ̀ndì méjì tó o bá ronú pé irinṣẹ́ tá a fi ń pa etí wa yìí irinṣẹ́ tá a fi ń pa etí wa kí ni nǹkan náà kí la fi ń pa etí wa ọwọ́ kò sí gbogbo ọwọ́ la fi ń bọ etí Hmm. ẹ dá mi lóhùn ìka àwo la fi ń bọ etí wa ìka mélòó la ń lò ìka àtàǹpàkò àti ìka tí a máa fi fa ọbẹ̀ tí a máa fi la ọbẹ̀ bẹ́ẹ̀ la fi ń pa etí wa tọ́ ọba yẹ̀wò kò sí kankan nù ká máa ràrùn yìí tó dùn sí sẹ́yìn jù ká méjèèjì náà lọ. yẹn ni pé ìka àtàǹpàkò àti ìka ìfà ìlábẹ̀ sílẹ̀ láti ń pa ìtì wọn. Hmm. òun gan sì ni súnà ta ni súnà náà lọ. ọba jẹ́ tí kọ́lọ́mọ bá bá pa wá láṣẹ tàbí súnà bá wá gbé ẹ bọ́lọ̀ lo ìka ilé yìí o ìka àárín àti ìka òka ní kọ́ fi pa ẹjẹ́ àti kọ́ máa fi pa etí rẹ méjèèjì ọyá tẹ̀sí ká méjèèjì wò só ṣeéṣe ó rí pé kò ṣeéṣe ah, ah, tó bá tún tẹ̀sí ọmọdéńrin àti àtàǹgbàkùn náà wò ó rí pé kò ṣeéṣe tí n tọ́ rọrùn tó ìka méjèèjì tọ́nà wọn bá ṣe ní ìṣẹ̀rí àfọwáyé ìlú yẹ ká máa mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn ni bẹ́ẹ̀ ni tẹ̀ bá fẹ́ mọ̀ dájú sáká wípé bẹ́ẹ̀ lórí ìwọ́sá tẹ̀sì kàmẹ́rà wò kó fi pa etí rẹ̀ wò kọ́ wá wo bí ó ti wá rọrùn láti ṣe àbí yóò ṣe ṣòro sí láti ṣe hmm. èyí tó máa jẹ́rìí fún wa lórí àyàtà kàlẹ́ kan yìí pé. yuridullahu bikumul yusr. Allah intent is for you. yuridullahu bikumul yusr. Allah intent is for you. yuridullahu bikumul yusr. Allah intent. yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra and does not want to make the same difficult for you. So, nípa báyìí eléyìí ni àyà alukur'an ti ń jẹ́rìí fún ayé pé báyìí láti máa ń ṣe báyìí láti máa ṣe hmm. ìrọ̀rùn ní islam mú wa kò sí wàhálà ní ẹ̀sìn islam So báwo wá la ṣe ń pa etí wa báwo la ṣe ń pa etí wa nínú àlùwàlá wa hmm. kò tẹ́tí kò gbọ́ báwo la ṣe ń pa etí wa ah, iná làṣọlẹ̀ kan yìí pé ọwọ́ omi ọwọ́ tá a bá fẹ́ pa orí wa yìí ìwọ́n tó bá yẹ kó rí ní bá ń bẹ lórí rẹ tí kì í ṣe wípé ó dé fìlà ó dé láwàní àbọ̀ wé àbọ̀ lógele ọwọ́ omi tá a fi pa orí wa yìí tá a fi dá lọ tá a fi dá padà yìí ọwọ́ náà là á lọ fi pa etí wa ètò hmm. ìpá ṣẹ̀ṣẹ̀ lọ mú omi mìíràn hmm. ìpá fẹ́ fi pa etí wa lọ́tọ̀. Hmm tó kílẹ̀ àbáyé a kì í ọ̀rọ̀ mi ṣé ti ẹ̀jẹ̀ bìnrin ayé fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ọlọ́mọ bá sì jẹ́rìí sínú àlọ́ kọ́ra nígbẹ́ kò sí wàhálà o. wa ma ja'ala alaykum fi ddini min haraj. and it has not laid difficult upon you your religion. وما جعل عليكم في الدين من mm-hmm. حرج. and has not laid upon you difficulty in your religion. ọlọ́run ọba ọ̀pàṣẹ wípé ó sọ fún wa wípé àní ò sí wàhálà nínú ẹ̀sìn islam mm-hmm. bákàlẹ́kì kankan nínú gbogbo òfin tí islam mú wa èyí gbogbo wa alákùnmọ́lé eléyìí ní díẹ̀ ní fẹ́kí nínú àwọn àlàáfíà tí ń bẹ́ẹ̀ bí kápá wa àti kápá etí wa tó bá dọjọ́ mẹ́jọ insha Allah ta'ala a tún máa tẹ̀síwájú tí tá a fi pàdé ìjẹ́ká pass mẹ́sẹ̀gì tó ti gbogbo àwọn tó mọ̀ nípa ẹ̀sìn islam tẹ́lẹ̀ àtàwọn tí ò mọ̀ nípa ẹ̀sìn islam tàbí náà ti ẹ̀ mọ̀ tí ò dá nípa ẹ̀sìn islam ẹ̀jẹ̀ ká pàṣẹ ṣáyé ká mọ̀ pé ẹ̀sìn islam ẹ̀sìn kí ni gbogbo nǹkan tí islam mú wá àlàáfíà ni fún wa kò lè wà ara kankan mi ifon níbi ìbàgbépọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn àlàáfíà ni fún wa ọlọ́run ọba kó sì wá ní àlàáfíà ní gbogbo àyíká bá wà ẹni tí ọba sì jẹ́ pé kò tí ì ṣe islam náà kí wọn náà lè bá jẹ́ àlàáfíà ní gbogbo àyíká ọba wà àti kọ́ wa wọnú islam ọlọ́run ọba yóò sọ àjìgbà mí lọ wasalaamualeykum. وعليكم السلام